ọkọ ẹni wọ́n ń pè pé bẹ́ẹ̀ni yóò bá jọkọ ẹ ajali. happy birthday my love mm. this for you one year to celebrate. ay pè mí lórí fóònù ó ń jẹ́ kó di mímọ̀ fún mi kó wọ́n lè ṣiṣẹ́ yẹn. ó ti tó ẹ má kí n mọ́. what's your problem? ṣé wọn náà rí bó ṣe ń ṣàlàyé kàlẹ́ sí kẹ́rin kẹ́rin kàlẹ́ lọ bí three four days so òde olóde ni wọ́n prepare for báyìí. sori mi ò mọ bí tó ti máa ń lọ mú èbó rẹ ìṣe joy giver ìṣe assumption ìṣe kínní kan àwọn èbó bú. kọ́tọ́ lè máa pèèyàn ní ọtí ó ní o tó jẹ tẹ́lẹ̀ ẹkùnrin. bí ikú ọkọ ẹ pàápàá kó bá jòrí ẹsẹ̀ kúnlẹ̀ lójú abúlé òun ló pa á ṣó tiẹ̀ wá fẹ́ gbọ́ ṣó bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí máa blọ́ọ̀kì ìfẹ́. dóhùn ṣé yóò mọ̀ pé ikú tó ń pa ojú gba ẹ ni òun ló ń pa fún mi. ẹ understand ayọ̀ jóná débi pé mi ò lè dá mọ̀ mọ́ mi ò lè wojú ẹ̀. dáàdì tiwa. ṣòro bí tí gbogbo ẹ̀ pé dé yìí àfi kéèyàn gbà fọlọ́. wíìkì ló dẹ̀ ti sọ yìí pé òun máa tún dúró ó ti sọ pé ó ti fẹ́ jáde báyìí ó ti fi yín ti yín kẹ́wọ́. No! ìfẹ́ confide nínú mi gidi kan ni o ìfẹ́ nífẹ̀ẹ́ mi o. dán ẹlẹ́kẹ̀fà sí máa pè wọ́n bọ́ ìdèrè tó gbé kọ́. dán mo ti sọ fún ọ pé mo ṣiṣẹ́ rẹ. ayọ̀dà.